واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أقول فوالله أتركات الجوي فواسواج ونبوى محمد صلى الله عليه وسلم kọ́lọ́wọ́ ọba ọba tí ọlá rẹ̀ ga kọ́mọ́sá jọ́ọ́jà rẹ̀ àlékún ìtọ́sọ́nà kọ́mọ́sá jogún rẹ̀ fún wa àlékún ìmọ̀nà kọ́lọ́wọ́ ọba kọ́mọ́sá ṣe fún wa àwọn abẹ́rẹ́ lọ́dọ̀ rẹ̀ kọmọ́sá gbogbo ìkìláàsù wípé pé tí ma fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀dá kọmọ́sá gbogbo rẹ̀ fún wa kó wa pa wá sórí ìlànà tànàbíwa muhammad sallallahu alaihi wasallam inshallah ta'ala a ma tẹ̀síwájú lórí àlàyé nípa alkùrán lẹ́kẹ̀rìm èyí tí a mọ̀ sí tafsir alkùrán sóra tí a ń kà lọ́wọ́ òun náà ni sóra ti máìdá àyà bí tí a òun náà ni àyà 45 أعوذ بالله من الشيطان الرجيم وقفينا على آثارهم بعيسى بن مريم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الكتاب وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه وما لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا إليك الكتاب بالحق بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله واتبع أعواءهم عما جاءك من الحق بكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما ومن أحسن من الله حكما لقوم يؤكلون أعوذ بالله من الشيطان الرجيم ووفينا على آثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآثار الله الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون وأنزلنا الكتاب بالحق مصدقا بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم أما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن لنبلوكم ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأنحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون Allah subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí àwọn àlàyé èyí tí ń wa nípa àwọn àbáni israel àti bí wọ́n ṣe tẹ̀lé tọ́lọ́run mọ́ àti àwọn oríire èyí tí ń bẹnu tíra wọn àti bí àwọn apá kan nú wọn bí wọ́n ṣe takò tọ́lọ́run ọba àláà tí wọ́n tẹ̀láwọn oríire tí ń bẹnu tíra yìí ọba subhanahu wa ta'ala tó wá tẹ̀síwájú ó fẹ́ sọ nípa ànábìwọ̀ àyínsá àti ìta gbé fún ọlọ́niwọ̀ kọ fẹ́yìnà àdà àtàrí ìhìn ọlọ́láwọ̀ ọlọ́wọ̀ ọba a wá fi tẹ̀lé orípa wọn yáni àtúbáhànà àlà àtàrí àǹbíyà a fi tẹ̀lé orí pa àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn tí wọ́n jẹ́ bà ní israeli a fi tẹ̀lé wọn tálá fi tẹ̀lé wọn. ọlọ́ni Isa ọmọ Mariam òun la fi tẹ̀lé àwọn orípa àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n jẹ́ àwọn bàní israel gẹ́gẹ́ bá a ṣe bá ń sọ ipe àwọn ànábì ọlọ́run ọba tó wà nù bàní israel lẹ́yìn musa wọ́n pọ̀ gan-an ju àti tí gbogbo wọn sì ní tí wọ́n sì fi tọ̀rọ̀ àtọ̀rọ̀ àtútà fún musa tí wọ́n fi dájọ́ tánàbí kan bá dé látìgbà tí musa ti lọ kò mọ́fin míì wá òfin musa náà nílò àwọn ànábì ọlọ́wọ́ báyìí wá pọ̀ bí wọ́n ṣe pọ̀ tó náà làwọn àbàlẹ̀ israẹli ṣe wọ́n ní sùtá ni wọ́n ṣe wọ́n lọ́sẹ̀ wọ́n dá sẹ̀rí àpapọ̀lọpọ̀ wọn wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run nípa àwọn ànábì ọlọ́wọ́ ọba yìí náà látó wá mú ànábì ẹ̀yìn sá ọmọ Mariam lórí orípa àwọn náà láníkòwò náà tọ́ kó mọ̀ sí ti ọ̀lọ́tọ̀ ajẹ́pẹ́ ẹ̀yìn sá ọmọ Mariam kìí ṣe tuntun ìlànà èyí táwọn ànábì ọlọ́run ọba tí wọ́n mú wá síwájú náà ni ẹ̀yìn náà wá rìn ìlànà yẹn ó kàn jẹ́ pé tíra tá gbé fún ẹ̀yìn sá yàtọ̀ sí tiwọn látọ̀rí Mùsá gbogbo wọn lo taurat wọ́n wá pọ̀ lọ bẹ́ẹ̀ tá a bá ń kà wọ́n ọ̀yẹ̀kún wọn lé thousands láwọn ànábì ọlọ́run ọba bani Israel tí wọ́n wá lẹ́yìn Mùsá àmọ́ tòun ti bẹ́ẹ̀ gbogbo wọn ní tíra kan ni wọ́n ń lò àmọ́ lérí ìlànà wọn lérí tá a gbé fún wọn lórí oríire tí ń bẹ lọ́wọ́ wọn. torí bẹ́ẹ̀ náà la ní kí ẹ̀yìnsá ọmọ mẹ́ríàmù náà wá tọ̀ àmọ́ ò ní ìlú òun lọ́wọ́ lọ́lọ́wọ́ sọ pé ọlọ́run ní ìgbà tí ẹ̀yìnsá máa dé ó dé lẹ́ni tó nígbàgbọ́ sí ti ń bẹ níwájú rẹ̀ ìyẹn ni pé ti ń bẹ síwájú nínú tíra ọlọ́run ọba tá a mọ̀ sí taurat mú ìsáwọ́ ó ní bìlífù nípa rẹ̀ ó gba alódodo ó gbà pé tíra ọlọ́run ọba ọ̀la ni kò dé lẹ́ni tó wá takò ó jẹ́ àmùsọ̀dékọ̀ lọ aláàmùkàgbébà torí pé àwọn ànábì ọlọ́run ọba wọn ìtakora wọn iṣẹ́ kan náà wọ́n jẹ gbé lọ́wọ́ tíra àwọn kan lè yàtọ̀ síra wọn gbàgbọ́ nàbí Isa àlìsàlátù wọ̀sọ̀lọ́m tó máa dé ní ó dé lẹ́ni tó wá sọ dòdòdó à ìtí tí ń bẹ níwájú rẹ̀ tẹ́lẹ̀ in tó ti wá síwájú rẹ̀ tẹ́lẹ̀ tí ń ṣe rẹ̀ ọlọ́run ọba tá ń pè ní at ọlọ́run ọlọ́run ọba nígbà táwa mú un dé àwa ní kó ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn ọlọ́run ọba àwa fún ní tíra tó yàtọ̀ táà ń porúkọ tíra náà ní ìjì àdíkọ́ fi yíṣẹ́ òun ni wọ́n pè ní new testament wọ́n wá ń pè taurat wọ́n pè ní old testament mọ́jẹ̀mú láyéláyé àti mọ́jẹ̀mú tuntun ọ̀rọ̀ ọlọ́run ọba òun ni taurat ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba òun náà ní injil àmọ́jì torí pé ńgbà tí dé ń lo tàọ̀rọ̀ àti ìsìn lo injil lóbi jẹ́ pé àwọn ọmọ àwọn kírísẹ́rì lónìí wọ́n gbà pé mọ́jẹ̀mú láyéláyé ń bẹ wọ́n sì gbà pé kẹ́ni a ọlọ́wọ́ ń sọ fún wa nípa pé ńgbà tó ń gbé ìjìnlẹ̀ fún ẹ̀yíṣá ọlọ́run sọ nípa tí ń bẹ ní tíra náà ẹ́ ọlọ́run nígbà tá a fún ní ìjìnlẹ̀ yìí a fún ní mọ́jẹ̀mú tuntun ń nínú mọ́jẹ̀mú ọlọ́run ní ń bẹ nínú tíra yẹn ìmọ̀nà lọ síbi òdodo wọ̀lọ́rọ́n ìsì ń bẹ nínú tíra yẹn ìmọ̀lẹ̀ tí ìyẹn máa fi ń tàn mọ́lẹ̀ sínú gbogbo ìrújú ọlọ́run ní ń bẹ nínú mọ́jẹ̀mú tuntun ìyẹn ni pé kì í ṣe eré igbó ní ń bẹ ń bẹ oríire ní ń bẹ nínú mọ́jẹ̀mú tuntun bó ṣe wá jẹ́ pé oríire ní bẹ́ẹ̀bẹ̀ yìí ni kò túmọ̀ sí pé nísìn oríire lógún méjèèjì ní bẹ́ẹ̀bẹ̀ ìró tọ́lọ́wọ́n bá aláàmúwá yìí ni pé níjọ́ tí yín sá dúnjọ́ràn lọ́hùn ìmọ̀nà ní tíra rẹ̀ ìmọ̀nà ní tíra yẹn ìmọ̀lẹ́sì lọ́jẹ́ sí gbogbo ń tọ́jẹ́ rojú láti fọ̀nà àwọn èèyàn ọlọ́ni tíra yìí gbà tó wọn lóde ńkọ́. مصدقا لما بين يديه ومصدقا لما بين يديه من التوراة ọlọ́run ní ìjírù náà ní ìgbà tí ó dé ní táwọn ọlọ́run ọba sọ kalẹ̀ náà ní òun náà tó ní ìgbàgbọ́ sí àwọn tíra tó ti síwájú rẹ̀ gẹ́gẹ́ bí tàwọn ọ̀rọ̀ àtọ̀wọ́n náà tó nígbàgbọ́ sí ìyẹn ni pé ànábì ọlọ́run ọba ọ̀tako tíra yẹn tíra tá a gbé fún náà ní kò sí kí ni kọ̀tà kó tíra tó ń jẹ́ mọ́jàmọ́ láéláé torí gbà mí ni ìwọ tọ́lọ̀ ránṣẹ́ àbí ìwọ tó jẹ́ àfa ọmọ tako nǹkan tí ń bẹ wájú rẹ bẹ́ẹ̀ sì ni ìta agbélé ọ lọ́wọ́ ni kùránì tí ń bẹ lọ́wọ́ rẹ hadith tí ń bẹ lọ́wọ́ rẹ kò sí kí ni kọ̀tà kan yẹn méjèèjì lọ́wọ́ kílẹ̀ ọlọ́run ní ẹ̀yìn sàgbẹ̀ fúnra rẹ̀ kọ takuta rọ́t bẹ́ẹ̀ náà ni tírata adéko tí ń ṣe ìjìn òun náà takuta rọ́t méjèèjì lọ́jọ́ sọ̀pọ́tì tàwọ́rọ́t ọlọ́wọ́ aṣọ nípa tàwọ́rọ́t náà kálẹ̀ mórí retí mẹ́mẹ́ ọlọ́ni tàwọ́rọ́t yẹn náà ìmọ̀nà lòun náà lọ síbi dáadáa lọ síbi oríire kọ́dà ó tún jẹ́ wáàsí fún àwọn èèyàn kó níbi aburú ó jẹ́ wáàsí fáwọn èèyàn kó níbi ìwà àbàjẹ́ ìrìnkí mọ́jẹ̀mú láyéláyé wáàsí ní bẹ́ẹ̀nbẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba àlá ìwọ́tọ̀ ọba wa farabalẹ̀ dáadáa àwọn tí wọ́n jẹ́ christian àbí ẹlẹ́sìn jù wọ́n lè ti bí àyà yìí kí wọ́n mú ọrùn kí wọ́n lè pèsè bí ọlọ́wọ́n ọba ní gan ti sọ́nù kùránì ipe oríire ìmọ̀nà ń bẹ nínú mọ́jẹ̀mú láyéláyé àti mọ́jẹ̀mú tuntun kí ló wá dé tẹ́yìn mùsùlùmí ń takò tẹ́ èsì ọ̀rọ̀ tiẹ̀ òun lélẹ́yìn àti àwọn nǹkan tá a tún máa kà nù ayà yìí nínú sóra yìí èsì ọ̀rọ̀ rẹ ni pé information rẹ lọ́wọ́ bá aláàmú wa níbí báyìí nípa tí ń bẹ pẹ̀lú àwọn tíra yìí lásìkò àwọn ànábì wọn ọlọ́wọ́ bá gbé oríire síbẹ̀ ó sì gbé ìmọ̀nà síbẹ̀ gbogbo ẹni tó bá sì tẹ̀lé jọ́nà lọ́hùn yóò dọ́mọ àlìjẹ́nà ọlọ́run á mú information yẹn wá pé tíra a sọ̀kalẹ̀ fún ẹ̀yìnsá ìmọ̀nà ni ìmọ̀nà ni oríire ni ìmọ̀lẹ̀ ni èyí tá a sọ̀kalẹ̀ fún musa náà àtàwọn ọba tó wá lẹ́yìn rẹ̀ òun náà gbogbo ẹni tó bẹ̀rù ọ̀rọ̀ ọjọ́ yẹn lọ́lọ́wọ́ bá ń sọ fún wa kìí ṣe ti sìn ọlọ́run ti jẹ́ orí wa láwọn ààyè míì nínú alukọ̀ránì pé wọ́n ti kọ́wọ́ bọnú mọ́jẹ̀mú láéláé wọ́n sì ti kọ́wọ́ bọnú mọ́jẹ̀mú tuntun wọ́n ti fi ọ̀rọ̀ ọmọnìyàn síbẹ̀ lọ́pọ̀lọpọ̀. níbi báyìí náà ní ayàtà tó ká ọlọ́run tó ń sọ fún wa nípa pé àwọn tí wọ́n gbé ìjìlá lọ́wọ́ nígbà tí wọ́n ti yí padà yẹn ẹ̀mọ́ ẹnu tí ń bẹnu ẹ̀ ọlọ́gbà aláwa sọ pé kíni. ọlọ́run ni wàlíyà kọ́ọ̀lù láàmù tí mẹ́mẹ́ yẹn wọ́n ní láàmù àmọ̀rù láàmù tá a fi ń pàṣẹ ni ìyẹn ni pé káwọn tá a gbé mẹ́jẹ̀mú tuntun fún wọ́n gbọ́dọ̀ dájọ́ pẹ̀lú mọ́jẹ̀mú tuntun yẹn ni nínú gbèsè ayé wọn ẹ gbọ́ ọlọ́run pa wọn láṣẹ pé ó kọ́ọ̀mù èyí tá a gbé mọ́jẹ̀mú tuntun fún tá a gbé ìjíìlì fún ẹ dájọ́ pẹ̀lú mọ́jẹ̀mú yẹn nínú òfin ẹ̀sìn yìí bímọ anzọlọlọ òfin pẹ̀lú tọ́lọ́wọ́n sínú mọ́jẹ̀mú tuntun yẹn òun ni kẹ́ẹ̀ fi nínú rìwáyà kíkà míì kìráhà míì wọ́n ní tó wà ń bẹ̀ ni pé lìyá kó mọ àló lè ẹnjìlì bímọ àǹzọ́lọ̀lọ̀ wọ́n ní tó wà ń ni pé láàmùké láàmùké mọ̀ pé láàmùké ìyẹn ni pé àwọn tá a fún ní mọ́jẹ̀mú tuntun kí wọ́n lè dájọ́. ìyẹn ni pé ọba ó fi ìmọ́lẹ̀ àti ìmọ̀nà sínú tíra àwọn kí wọ́n lè dájọ́ pẹ̀lú tọ́lọ́run ọba aláàsọ̀kalẹ̀ fún wọn méjèèjì náà làwọn wa tú méjèèjì ni túmọ̀ rẹ̀ sì lọ tọ́lọ̀ pa wọn láti pé ẹ dájọ́ pẹ̀lú ni ó ti síbẹ̀ tẹ́lẹ̀ ó sì ti fi òdodo sínú ẹ̀ ó sì ṣe ní wáàsí fún gbogbo àwọn tó ṣe kí ni tí wọ́n bá dúró bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wáì tẹ́ ẹ̀ ní fi dájọ́ ọlọ́wọ́ sọ nípa ọ̀rẹ́ ọ̀rọ̀ rẹ̀ pé kí ni. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. ọlọ́ni ẹnikẹ́ni nínú àwọn nàṣọ́rà àbí ẹ̀rú rí wọn bá lo òfin tí ń bẹnu tí ó ọlọ́run kí wọ́n fi dájọ́ ọlọ́run níwọ̀ àwọn èèyàn báyìí àwọn ni pòókì àwọn ni kíni àwọn ni pòókì pòókì bíbà yìí pòókì gèfèrí ni o torí pé àlìfísìkò fìsìkọ́ọ̀lì pòókì méjì lọ́wọ́ a ní àlìfísìkò akbar a sì ní àlìfísìkò al'asgar. Al tẹ́bá pé ẹ̀ ń pè kí n gbá mi ìtumọ̀ rẹ̀ gèfè rí mi físíkù bíbà yìí físíkù kíni gèfè rí mi ní kíkórí pé àwọn yahudi wọn ò lójúrò ọlọ́run àtúwà lè torí kí oṣù bíbà yìí náà tó lè torí kí ṣe pé ẹni tí ọba lójúrò ọlọ́run ní físíkù bíbà yìí físíkù pé ẹlẹ́sẹ̀ ni. Físíkò, àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú pé kò lọ tí ọlọ́run ọba kọ̀tàkù ó ọgbà pé tí ọba ló ń lóore jù òfin ọlọ́run ọba ló ń lóore jù kọ̀ọ̀kan fi dájọ́ nítorí ìfẹ́ ẹnu ẹ̀ àmọ́ gbogbo ẹni tó bá fi òfin mí ìdájọ́ tó bá jẹ́ sí pé nínú ìgbàgbọ́ ọ̀rọ̀ ọgbà pé òfin ìyẹn tó lóore jù òfin ọlọ́run lọ ọgbà pé àbófin ìyẹn ṣe déédéé òfin físíkù bẹ̀rẹ̀ máa túmọ̀ sí kí ni al-akbar ìyẹn ni pé gèfèrí ni gèfèrí náà ni bẹ́ẹ̀ àgbélùmọ̀ náà pín sí méjì anigbélùmọ̀ asghar àsìnìkí ni akbar tẹ́lá ní gbélùmù pé alábòsí ni wọ́n ó lè jẹ́ gèfèrí wọ́n ó sì lè jẹ́ ẹlẹ́sẹ̀ lásán bí ìjẹ́gẹ̀fèrí gangan dàrẹ́tì náà ṣe gbére kó fúrún akbar ó sì ní kí ni kófòrò asùgbà gẹ̀fẹ̀rí ńláńlá àti Kekere, gírin kékeré tí ó jẹ jẹ́ ẹsẹ̀ lásán ọlọ́ni ẹnìkẹ́ni tí ọba dájọ́ pẹ̀lú òfin ọlọ́run ọba ọlọ́nirú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀là àríkà ọmọlù fàásìkò ọlọ́nirú àwọn èèyàn bẹẹ. tí wọ́n bá ní àdì ọkàn pé ìdájọ́ yẹn lé ojú tọ́lọ́wọ́n ọba lọ àbóṣèdèdè tọ́lọ́wọ́n ọba ọlọ́run nínú àwọn èèyàn bẹ́ẹ̀ gẹ̀fẹ̀rí ni wọ́n tí wọ́n bá wá láàmìyàn bẹ́ẹ̀ ọlọ́run ní ẹlẹ́ṣẹ̀ ni wọ́n torí ẹ̀ gbogbo ẹ mùsùlùmí tó fi òfin ọlọ́run ọba dájọ́ láyé tó fi òfin ọwọ́ ara yín dájọ́ tẹ́gbẹ̀ẹ́ nìkan máa ń lọ gbogbo ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ní bákan méjì lọ́rọ̀ rẹ̀ o nínú ọkọ̀ jẹ́jẹ́ fèrè lọ gbére bẹ́ẹ̀ tó o bá kú lórí bẹ́ẹ̀ kó o sì rá sínú náà tọ́ tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ajásí pé ní ọjọ́ ẹlẹ́sọ̀ lọ́dọ̀ ọlọ́run ìyá ń retí rẹ lọ́dọ̀ ọlọ́run tó o bá kú lórí ẹ̀ tó o bá tó bá. lo àwọn òfin common law a lè ṣìyàtọ̀ láàrin eléyìí àti tọ̀hún kódà afẹ́ lè sọ pé tí ń bẹ lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lẹ́nu tí wọ́n ń lo common law òun ni pé common law yẹn gan fẹ́ lóore sísè lámọ̀ á sẹ̀ríà sẹ̀ríà ò bá sì kò ní lọ tí èèyàn bá ti gbà pé sẹ̀rí ọ̀bá sì kò rí lọ ìtumọ̀ rẹ̀ ní pọ́gbà pé òfin ọlọ́wọ́ ọgbọ̀n òwúlò nísìn kí ni wọ́n sọ yẹn pọ́gbà pé fi táwọn ń lò yẹn ó ń lórí òfin ọlọ́wọ́ ọba láàlọ́ ajọ́lé kí lápẹ̀lú ẹni bẹ́ẹ̀ gèfè rí ni. tẹ́ẹ̀bá ni wọ́n tẹ̀lé òfin ọlọ́run wọ́n ní òfin ọlọ́run bò eléyìí náà ní òfin ni tó sì bá gbà lọ bẹ́ẹ̀ sì ní òfin ọlọ́run ọba ni kò sígbà tí ọba lọ kò sí ààyè tí ọba lọ gbogbo ẹni tó bá sì ronú sáwọn òfin tọ́lọ́ ọba aláàṣẹ pátápátá yóò rí pé oríire lòfin rẹ̀ òfin tó sì bá ọmọ ènìyàn mú ni lágbèjúwe lẹ́yìn bá jalè kí ni wọ́n rí wọ́n ṣe fún kò gé e lọ́wọ́ àbí kọ́kàn ara gé e ní ọwọ́ tí fi ń jalè yìí bí sí ń lọ bí sí ń bọ̀ yìí ọtí kọ́kàgé kọ́wá kó mẹ́ndúrókú kókùn mẹ́ àwọn kan wá mú olè lónìí wọ́n á ní tá a ṣe fún ọ ní pé ẹjẹ́ á sọ wọ́n ẹ̀yà rẹ̀ gẹ́ni ká sọ wọ́n gbọ́dọ̀ a máa sọ wọ́n ni mẹ́sìn wọ́n sọ wọ́n náà ni wọ́n ti gẹ́ni wọ́n ń pọ̀ sí i kámẹ́tẹ̀ tí ma aburú súnsún wọ́n yẹn kámẹ́tì mà kí wọ́n pọ̀ sí kánú ẹsẹ̀ bẹ̀rẹ̀ ibi níjẹ́ fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ìjọ sí ní sọ lè nílùú wa yìí tá a dáwò èpè twenty years torí tó bá ti mú olùkọ́ jù táyà sí lọ́rùn tó bẹ̀rẹ̀ sí ní gbajúmọ̀ dáadáa èpè twenty years tí wọ́n sọ lójú méjèèjì bàbá àwọn OPC dé náà lọ́pọ̀ jù díẹ̀ díẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ní wọn á dáwọ́ dúró kátẹ̀ náà àti ìmọ̀ aburú yẹn ni wọn náà gbé sínú làákàyò òfin ọlọ́wọ́ ọba àti òfin àwọn èèyàn yẹn èwo ló ṣe kéré jù àwọn tí wọn ò sì sún wọlé wọn lè kéde ẹfẹ yìí wọn ti àgbá kẹyìn bàbá wọn gbé sínú làákàyè rẹ̀ wò nínú kí wọ́n pa olè àti kí wọ́n gbé lọ́wọ́ èwo ló bẹ́rẹ̀ bí ti jù ọkàn sọ ni o nítorí pé o pé tọ́ba gbé e lọ́wọ́ kò tí ẹ̀mí rẹ̀ tí ìṣẹ́gẹ́ni kì í kúrò láyé ni wọ́n fi sọ yìí wọ́n lọ́ọ̀ì láì sì ti yẹn kí wọ́n gbé e lọ́wọ́ yẹn ló lọ́ọ̀lẹ̀ jù òun ni ó sì díwọ́ olè jù òun ni ó kọ́ ọ̀yàn níjà lọ jù bá pa wọ́n yẹn ni kò lè kó wọ́n jà ní wọ́n máa jà lọ ni ìdí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti lẹ́mìí pé nínú káwọn sọ̀ sí àbí káwọn dá iná ni kàkà káwọn ọmọ ìlú lọ́wọ́ láyé káwọn ọmọ sàyé bó ṣe yẹ káwọn ń sàyé àwọn yàtọ̀ kí ni. àwọn ìyàwó taa bá kó jẹ kó ti ṣe gẹ́ni ó ti bá sì kú táà bá sọ̀sọ̀ ìgbádùn ṣe gẹ́ni òde ìgbádùn dé tó bá ti wá mú gbádùn kó dé àwọn náà jẹ́ láyé nù adẹ̀sọ́rí gbogbo àwọn ọ̀tá wa wọ́n dẹ̀ gẹ́ni wọ́n dẹ̀ ní ilẹ̀ wọ́n dẹ̀ ní tójú àwọn àmọ́ tá a bá kó ti kú ó ti yẹ kò sí ìrìnkà mímọ́ bí gbàtà bá pa ẹran ni téèyàn bá pa ẹran tán ó ti yẹ nísìn ẹ dákun ẹran tẹ́ ẹ pa nìkẹ́ mọ́ á sá láàkí ṣé ọ máa ń kódìrá bá ẹran yẹn mọ́ lẹ́yìn ọ̀rẹ́ ti pa ẹ̀wọ̀n ju wẹ́lẹ́wẹ́lẹ́ kò ní kódìrá bá torí ẹ̀ tá a bá padà pa wọn ní nígbà táwọn jẹ olè àwọn kó ti kú mọ́ òkú àwọn òsì lọ́dọ̀ yìí mọ́ ẹ̀yìn ló kù tẹ́ mọ̀ràn àwọn gẹ́gẹ́ sílẹ̀ àwọn ọ̀sẹ̀ kíni àwọn òṣìṣẹ́ láyé mọ́ wọn ò ní nígbà kó sẹ́lẹ̀ lórí jẹ́ pé ọgọ́rọ̀ ọmọ nàìjíríà lónìí yóò pé ìgbà kó wọn dá àyàdó kó wọn ṣe kíni kó wọn sọ sí ìdì náà tó bá dẹ́ sọ sí ìdì gbádùn dé àmọ́ tó bá jẹ́ kó wọ́n ń gé ọwọ́ wọn ní sẹ́kú láàrin síìtì àti rí bí àwọn mélòó kọ́ ojú ọmọ ẹtì ìrònú yóò ní kí ni ìrònú dé bá kò ní lè jáde yọmọ ẹbẹ láyé bí aláìsí kò ní lè jáde ọmọ fi ti bá ti jáde ni wọ́n ti mọ̀ pé torí kọ̀ tán síbẹ̀ káníkù ni ó ti tán síbẹ̀ àmọ́ tó bá ti gé lọ́wọ́ ti kọ̀ tán síbẹ̀ ojú ọmọ ẹtì yìí tójú bá ti ń tì í nìyàn ọkọ ni bí kò ní jalè ní ìmọ̀ ẹ̀kejì ni pé yóò jẹ́ àríkọ́gbọ́n fún àwọn míì tí wọ́n ń bọ̀ pé mójú ṣe ti lágbájá ń gbèdé gẹ́gẹ́ni bí bí kàmọ́lì ṣe ṣẹ̀sí wọ́n náà gẹ́gẹ́ni ó ń ṣẹ̀sí. ẹ̀rọ àkùn nínú kọ́sẹ̀sì àti kókú èwe gẹ́gẹ́ni èwe lọ́tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ kọ́sẹ̀sì yẹn ò ní tẹ́ lọ́rùn kókú èwe gẹ́gẹ́ni. yorùbá ní pé yọ́ sọ̀kọ̀ sa ọlọ́mọ fi wèrè dáwà ọmọ níkú ọyájú ọmọ ní sẹ́kẹ́rẹ́ lọ ó lọ ọlọ́ni wàhálà alìfitnatu aṣáàdùnmí lẹ́lẹ́kọ́tìn wàhálà ọlọ́lágbára jùkú lọ tí wọ́n bá pè pé kọ́ wá òun náà lálẹ́gbẹ́ lálẹ́gbẹ́ ọlọ́wọ́ kan wọ́n ti mọ̀ fún wọn dí ọ̀rọ̀ rẹ̀ ni kò ní lè jáde tí wípé láti bá ní ẹgbẹ́ wọn lálẹ́bí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó bá ti mọ ọwọ́ ìgbẹ́ ní tira o kò ní wá dú as landlord gbé láti sọ wọn á claim gbọ́dọ̀ gbọ́dọ̀ nílé lẹ́gbà kàkà sí kí ni represent rẹ̀ ni ẹ̀gbọ́ yóò fẹ́ nìkan represent rẹ̀ ni lọ́rọ̀ kan tó ń bá ti tẹ́wọ́ báyìí tó ń bá náwó sí wọ́n ní kí ń sọwọ́ tó ń wọ́n ti fura sí pé àwọn tí wọ́n bá gé ẹwọ́ wọn tó ń jáde tó ń gé ẹwọ́ náà ní kí ni àsọ́lù ló ń jà tó rí kọ́lé sẹ́rí bí kò ní lè sakọ́ níbi jẹ́ lálọ́dún rẹ̀ tó kọ́ wọn wọ́n tó ń bá gbowó tó bá dẹ̀ fẹ́ fẹ́ yàwó àwọn kọ́ ni pé wákọ́ ti tó ló wá débẹ̀ yóò délé àná yóò kí wọn wọ́n wọ̀ ọlọ́wọ́ kan ó kó olè làwọn bọ̀mọ̀ fún ọlọ́mọ ìjọba ọ̀rọ̀ ya amúrẹ̀bà kò ní fẹ́rẹ̀ kejì ẹ̀gbọ́ kò ní fẹ́rẹ̀ kejì ó kó sínú tọ́ tó wá gbé tí wá bímọ tó ti dàgbà tí wọ́n ń sin ọmọ lọlé ọkọ kò ní jáde gbẹ́nu lọ́hùn yóò àwọn kan yóò rẹpẹsẹ̀ntì rẹ̀ nígbà fún kí alábàáni ayé sí gbé ó bẹ̀rẹ̀ gbé kú gbọ́ kò fẹ́ bẹ́ta sẹ́rí pé òfin ọlọ́run ló ṣe kí ni òun lọ dáa èyí tó lọ bá sì ní ẹpa wọn náà ní ọlọ́run sì rí pé òun ló wí ló gbẹ̀ òun ló ṣe kí ẹni tó pààyàn ti náà tó ti lóyún sínú tó wá ká ṣàbọ̀kẹ́tẹ́ wá pa báwọn ní káríkò tí ìbímọ ẹ tí wọ́n fi mú wọn ṣàbọ̀kẹ́ oyún ọmọ àlèkọ́ ní ṣe kéni kò ní exist àbí tó bá wá jẹ́ sí pé ní wọ́n bá pa tó bá lọ bẹ́ẹ̀ tó sì ti bímọ yẹn àbí wọ́n ní kọ́ lọ ṣe oyún yẹn kó ṣe kéni kọ́ wọ́n wulẹ̀ àpá àpamọ́ tó wà nù rẹ̀ tó bá ń bẹ láyé tó mọ wá dàgbà tí wọ́n ti pa òbí méjèèjì ògidì pé àwọn bàbá rẹ̀ ní àti ìyá rẹ̀ ní wọ́n pa wọ́n lérí ìṣìná ni àkọ́kọ́ ni pé orúkọ ìyẹn ọ̀ràn káàkiri pọ́mọ tí wọ́n kà bá àti àyàtìyá rẹ̀ nígbìn níbi ìṣìná ni láyé láyé ọmọ yẹn oníjẹ́gẹ́ ni kò ní dásìnà lẹ kò ní dásìnà wò kò ní dẹ́ wò torí pé bọ̀kùn jẹ́ kí ni àwọn ayé ládùúgbò kan ti ọkọ ọmọ ẹ̀ náà òun náà wọn kì í ṣe bí àbá tó wọn fi mọ àbá àwọn tó wọn sì fi mọ ìyá àwọn òun lè sẹ́yìn tó lọ́ba fẹ́ ra wọlé òun lẹ́gbẹ̀ẹ́ kẹ́lẹ̀ ìbànújẹ́ tí ọmọ mú òun gan oníjẹ́ wọn ti gbọ́dọ̀ fi sìnà tó bá rúbìnrin lóbìnrin ara rẹ̀ nílùú pé torí pé ìbànújẹ́ kí bàbá rẹ̀ àti àwọn ọmọdé kẹ́lẹ̀ wọ́n lẹ̀ púpọ̀ wọn ni láàrin ìgbà àtọmọdé kéré àtọmọdé rẹ̀ kẹ́lẹ̀ wọ́n jókòó fún ẹni ní ètò fi gbú jọ́nà pé àwọn tá a lẹ̀kùn bá ni sẹ́mi rẹ̀ ó lò kọ́nà tẹ̀síwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá ń sọ fún ànábì pé wa anzalna ilayka al-kitaba bil-haqq wa anzalna ilayka al-kitaba bil-haqq ọba àwa la sọ al-Qur'ani fún rí ànábì pẹ̀lú òdodo a sọ alukùránì kalẹ̀ fún rẹ̀ ànábì pẹ̀lú òdodo ẹ̀hẹ́n مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه ọlọ́run nígbà tí kòránì náà tó dé òun náà ní ó wá jẹ́rìí gbé àwọn tíra tí ń bẹ níwájú ẹ̀ ó gbà wọ́n lódodo kọ̀tà kò minal kitabi ya ni minal kutubi àwọn tíra tí wọ́n síwájú kùránì kùránì ọ̀sẹ̀gẹ́ ni kò takò mọ́ ó tún fẹsẹ̀ wọn rinlẹ̀ ipe ẹ̀rí tọ̀rọ̀ tíra ni injil tíra ni zabura tíra ni sóòfù tíra ni ọ̀rọ̀ ọlọ́wọ́ ọgbọ̀n rí takora wọn torí pé ọ̀rọ̀ àwọn ànábì tọ̀hún wá òun náà ló ṣe kẹ́ni ló sì ran ilé òun ló gbé tíra fáwọn tọ̀hún òun náà ló ṣe kẹ́ni ló gbé tíra fáwọn ilé ọ̀rọ̀ ìwé ló ṣe kẹ́ni kò ní takora wọn. ọlọ́run ajọ́ dá a lójú pé gbàtí kùránì náà máa gbé ìta gbé kalẹ̀ fún ànábì òun náà ní ó tún jẹ́rìí lé àwọn tọ̀hún yẹn lórí ni ìyẹn ni pé ọgbà wọn lódodo náà gbàdí kùránì tó wá dé kì wá sí ìwò nìkan lọ jẹ́ ó gbàdí kùránì tó wá dé ó tún wá jẹ́ muhaimina alayhi ìtumọ̀ muhaimina pọ̀ amúgbẹ̀rẹ̀ lè súnmọ́ra wọn ìyẹn ni pé wọ́n muhaimina alayhi wa hakiman alayhi ó tún wá dájọ́ láwọn tíra tó ti síwájú yẹn lérí tó bá dájọ́ lé wọn lérí kí ọlọ́run fi ṣe yẹn ọlọ́run sọ̀gá lé wọn lérí àwọn afọ àmì ni pé wọ́n ṣá ìdẹ̀nà àlẹ́ ìkùránì tó wá jẹ́rìí lé wọn wọ́n mọ̀ na àlẹ́ àwọn àmì ni pé abdullahi abbas sọ pé túbọ̀ rẹ̀ gbogbo kéde àmì náà ní àlẹ́ yìí kùránì wá jẹ́ olùfọkàntán lórí gbogbo àwọn tí ra lóko olùfọkàntán ìyẹn ni gbogbo tí ń bẹ́ẹ̀ mọ́ rẹ̀ gbogbo ni. kùránì èso ló bàjẹ́ kì í so ní ọ̀rọ̀ kì í so ní nǹkan tí ọ̀dà nǹkan dára ní bẹ́ẹ̀ tó ń gbé dábàkù ní olùfọkàntánì èèyàn rí ni kùránì tẹ́ rí yẹn olùfọkàntán lọ́wọ́ á jẹ́ gbogbo àwọn tíra yòókù ọlọ́wọ́ sọ bá lẹ́bùwà Muhammad sọ́lọ́lọ́wọ́ àríwọ̀sálà olóòlórí ànábì dájọ́ láàrin àwọn ẹ̀yẹ̀wò yí àti nàṣọ́ra pẹ̀lú tọ́lọ̀wọ̀ ọba aláàsọ̀kalẹ̀ fún wọn wọ́n nípìnlẹ̀ ìpìlẹ̀ ọlọ́run ní kí àwọn nàṣọ́ra ìpè táàmì gbàgbẹ́ dájọ́ fún wọn tó bá wà nábì kọ́ dájọ́ pẹ̀lú kòránì láàrin wọn tó bá sì wò ó kó ní ẹlọ dájọ́ pẹ̀lú tíra yìí àmáyà yìí àwọn àfáà kan ní násìkò ni násìkà ni ó ti pa áyà àbítá ànábi tọ́lọ̀ tó bá ànábi pé nínú sóra yìí náà ni àti kàṣíwájú pé yí wọ́n dájọ́ ó bá wọ̀ dájọ́ fún wọ́n sì wọ̀ ní wọ́n lọ fi kí ni wọ́n fi tíra àwọn náà dájọ́ áyà yìí ti wá parẹ́ pé ẹ dájọ́ kí táwọn bá ti fẹ́ dájọ́ fún wọn kí ni kó fi dájọ́ fún wọn kùránì ni kó fi dájọ́ fún wọn kùránì ni kó fi dájọ́ fún wọn òun ni tọ́lọ̀ ọba aláàsọ̀kalẹ̀ fún wọn ẹ̀ẹ́ wọ́n la tẹ́tẹ́ bí àwa àhùn. ولا تتبع أهواءهم ànábì má tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn yahudi àti nasọ́ra kọ́ wá fi amẹ̀jọ́ akamina alhaki kó fi sílẹ̀ ìtọ́lọ́wọ́ ọba aláàgbé fún ọ ìtọ́wọ́ abẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba aláà nínú òdodo kọ́ wá filẹ̀ mọ́jọ́ ìlú ọ̀sẹ̀lẹ̀. لكل جعلنا منكم شرعة ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní li kulli minkum ọlọ́ni wa li kullin ja'alna minkum shir'atan wa minhaja ọlọ́ni ẹyọ ìkọ̀ọ̀kan nínú yìí àtàwọn yahudi àti nàṣọ́rọ̀ àtàwọn anábì síwájú wọn àtàwọn ẹlẹ́sìn tó síwájú wọn àti rí ànábì ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú nígbà àwọn ọlọ́run ọba láṣẹ òfin ẹ̀sìn fún àṣẹ òfin ẹ̀sìn fún bákan náà wọ́n ní àájá kọ́dà ìlànà tí ó fi sẹ̀sìn rẹ̀ àti sẹ́gẹ́ni àtọ́gbé fún ànábì nílànà tẹ̀ bó ṣe lófin rẹ̀ náà ló sẹ́gẹ́ni ló ní ìlànà tiẹ̀ tọ́lọ́ ọba aláàgbé kalẹ̀ fún ẹ̀ẹ́. wàlá ń wàhùn ọlọ́run tó bá àwọn ọlọ́run ọba àlá a sì gbogbo ẹ̀yìn èèyàn pátápátá láti rí ànábì wa ádámà a sì yín níjọ kan òfin kan lẹ́ẹ̀mà lò tíra kan lẹ́ẹ̀mà lò ìlànà kan lẹ́ẹ̀mà fi sẹ́sìn tó bá wo àwọn ọlọ́run ọba a sì bẹ́ẹ̀ àmọ́ àwọn ọlọ́run ọba ò kó rí bẹ́ẹ̀ láfi sọ pé lè kó lè lẹ́jàálìnà ní kọ́nù ṣe àtàwọn mìíràn àjà ọlọ́ni nítorí pé kò wù wá bẹ́ẹ̀ la fi gbé kalẹ̀ fún ìjọkọ̀ọ̀kan nínú orin òfin ẹ̀sìn rẹ̀ àtọ̀nà tí ó gbà tí ó fi ṣe tí ó fi máa ṣẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́n ni wàláyà kẹ́lí ẹ̀bùlúwà kọ́ọ̀nù ولكن ليبلوكم فيما آتاكم ọlọ́run ọlọ́run ọba àṣeyín níjọ kan kí lọ́pàá bá àbí ṣeyín níjọ kan ká lè dán yín wò ká lè ṣe kíni ká lè dán yín wò níbi tí àwọn ọba aláàta gbé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ò ní ká kò ní gé káànábí olólànà ti wọn káànábí ní olófin tiẹ̀ kó sì ní lànà tiẹ̀ tó fi ṣẹ̀sìn ká lè dẹ́yìn mùsùlùmí yìí wọ̀ ni tàbùsẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀rọ sálápá tètè báyìí ẹ yára kẹ lọ sí olóore níta gbófin ju tí wọ́n lọ ẹ̀sìn táwọn ní ẹwà sí ojú tí wọ́n lọ ìrìn tí wọ́n ń ké lásìkò tí wọ́n kò tó ti rí adékẹ́yìn ọmọ wa kí púpọ̀ ààwẹ̀ tí wọ́n ń gbà lásìkò tí wọ́n kò tó ti rí adékẹ́yìn ọmọ wa gba olùdí oṣù kan ọlọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá kalẹ̀ kalẹ̀ gbé àwọn òfin yí kalẹ̀ ní àtìlànà yí kalẹ̀ fún yín kalẹ̀ fi dá yóò rí nítorí ẹ̀yẹ sálápá fìtì dáadáa ẹ tètè tàwọn sí olóore yẹn ẹ mọ́ fi ilẹ̀ láìsẹ̀. ẹ̀yà ara kẹ́ẹ̀lá sàwọn òfin ọlọ́run kẹ́ mú fi ọlọ́run ọba kẹ́ mú sẹ ẹ̀yìn mùsùlùmí ẹlọ mọ̀pọ́dọ̀ ọlọ́run ọba sùhánù wọ̀tàálà ní gbogbo yọ padà sí níjọ́ kan àti yẹ̀húdí àti nàṣọ́ra àti àwọn tí wọ́n bá wọn ànábì ọlọ́run ọba yòókù náà wá sá tí wọ́n bá wọn sùlùbà gbogbo kálukú yín ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba aláàbíjọ́ kan. فأنبئكم بما كنتم فيه تختلفون ọlọ́run gbogbo tẹ wá sí pátápátá láàfin ilé rẹ̀ gbogbo ẹni tó ṣe dáadáa ọlọ́run láàfin ilé rẹ̀ gbogbo ẹni tó ṣàbúrú ọlọ́run láàsọ nípa rẹ̀ fún yín lọ́bàdàn yóò rọ ọ̀wọ́ náà bá níjọ́ gbẹ̀dẹ̀ kíámà èyí tá a wá ṣe nínú dáadáa tó kéré jù lọ ọlọ́run lọ́ọ́ ṣe bí kíni ọlọ́run láàrin فمن يعمل مثقال ذرة خيرا يرى فمن يعمل مثقال ذرة خيرا يرى ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ tọ́gbẹ́sẹ́ dáadáa iṣẹ́ yẹn kéré àfẹ́ẹ̀rí ilé ẹlẹ́ àlòfojú lásẹ́rí ó máa ní ìdíkálórí nǹkan tí máa mú nǹkan tóbi ká tó rí ó ti yé ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe tó bá ṣe kéré tó yẹn nì tó bá dúdú ìgbéda ni kì á mọ̀ á fi hàn ayọ̀ jáde fún ayọ̀ jáde fún ọkàn mú èèyàn ẹnìkan kan sọ ìrísà nù lásán ó sì bá mú ó sì bá múlẹ̀ lẹ́ẹ̀sìnà èrìsà rẹ̀ ní ìwọ̀n kọjá lọ wá rí èrìsà rẹ̀ pé àyí tí wọ́n á kí láti jẹ́ oní ìní ó sì padà mú nǹkan rẹ̀ bó sì kéré tó yẹn ni ọlọ́ni ó sì kẹ́nu wàá rí àfẹ́wọ̀ àbẹ̀dí pé yí ọ pé ìjọba ìṣẹ̀lẹ̀ ọjọ́ báyìí lásìkò báyìí òun la fi sán lọ́sàn-án báyìí kátó wá lẹ́nu tó ń sọ dára tó tóbi jù bẹ́ẹ̀ lọ kátó ní ẹni tó ṣe pé kí ni ọ̀rẹ́ mi tó fẹ́ kó kànga ó ṣe ní ọlọ ọ̀rẹ́ mi tó fi mọ́ngèlè sóúnjẹ rẹ̀ ó ṣe kí ni omi mọ́ngèlè wọn ti fi sóúnjẹ rẹ̀ wọ́n ti fi ògùn èkúté wọ́n ti fi sí kí ni sínú oúnjẹ rẹ̀ kò jí ó kú ṣàgbéṣẹ́ yẹn tóbi gan ìyẹn ó ti ẹ̀rí lórí méjèèjì ni ẹni tó kéré jù bẹ́ẹ̀ lọ nìyẹn náà ní kíni ìròyìn bákan náà wọ́n mọ̀ yá àmàlì. ẹni tó ṣiṣẹ́ kan náà ní tó ṣe kúṣẹ́ yẹn kéré gan-an lè fojú lásán rí iṣẹ́ yẹn jẹ́ sí aburú ọlọ́run láwọn ọlọ́run ọba àájẹkọ́ rí o. yóò kàn rí báyìí yóò rí tí ó clear nílá kan ibi tí ó àwọn ṣe burúkú dé orí dọ́gbọ́n bí kọ́ dọ́gbọ́n ṣe ní ò rí ọ ara pamọ́ yẹn ẹgbẹ́ ọ̀gá ni ẹgbẹ́ ọ̀gá parọ́ mọ́ náà ni kí á ní irun jẹ jẹ́ náà ti ń parọ́ mọ́ mi kọ́ ẹyọ̀ kan tí wọ́n náà pamọ́ yẹn ó sì oyi ó wà ní òkú kan ara gbá níkò àgbáǹkò nítorí ó lè gẹ́ni oyi ìyá rẹ̀ lọ́sọ̀ oṣù mọ́mọ́ ọba fọwọ́ rẹ̀ mú ẹni ọ̀fọwọ́ rẹ̀ mú olùsùwọ́ mọ́ ìyá ọwọ́ tó ara fi rẹ̀ mú ẹ̀fẹ́ mọ́ kéré ó wù ní ìkú náà ẹnìkan wọ́n ní ìwọ̀ ó ti wọ́n fọwọ́ rẹ̀ mú ni ìfọwọ́ rẹ̀ mú tó ṣe yẹ wà á rí ọlọ́lá fún ọ lérò rẹ̀ kọ́ wá ní kí lọ sí fún ní ìyẹn náà kò sì mẹ́lẹ̀ ọ̀tọ̀ mú náà ni bó ṣe mọ̀ yẹn ni owó rí rẹ̀ níjọ́ kìíyàmọ̀ torí ẹ̀ mùsùlùmí ẹ gbìyànjú gba dáadáa ẹ sáré nípa dáadáa ẹ lọ pọ̀ pọ́dọ̀ àwọn ọlọ́run lẹ́ padà sí. tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá bọ̀ ìgbọ̀lẹ̀ ń padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni àwọn ẹ̀dá ti kú láti jọ ìgbọ̀lẹ̀ lọ ilé àbá wọn ni wọ́n lọ ní abúlé ìyá ẹ ẹ yá àgbẹ̀rẹ̀ wa gbogbo wọn lọ ọ̀dọ̀ Allah àtẹnudọ́ sáyé rí àtẹnudọ́ sáyé rí àtẹnudọ́ bẹ̀rù ọlọ́run àtẹnudọ́ bẹ̀rù ọlọ́run àtẹnudọ́ bí ti òfin ọlọ́run àtẹnudọ́ bí ti òfin ọlọ́run fún mi bá ń fẹ́ lọ. ọ̀dùnmí lè sọ pé sẹ́mi kò tó wá jọ́bẹ̀ ọlọ́run ọba kọ́ ẹ̀wọ̀n ni tí ò ní làákàyè ó ní sẹ́mi kò tó jẹ́ ọ̀dọ̀ ọlọ́run mọ́wọ́ rí tó bá jẹ́ pọ́bẹ̀ ọlọ́run ní bí bá sọ́dọ̀ àbáwọn fámìlì yẹn lónìí bẹ̀rù ṣe bọ́lọ̀ lónìí lẹ́wọ́ kó o tí ẹ̀ mọ́mọ́ tí ó ṣẹlẹ̀ nínú kòtò mú lásán ṣe bí kìí ṣe ní ilé rẹ̀ ni wọ́n ṣe bẹ̀ ibi ọlọ́run lónìí lẹ́wọ́ àbíta lórí ibi nígbà yẹn fi ń kọ̀ǹtró ayé láyé wọ́n kọ̀ǹtró ẹnu lẹ̀ rí ẹ́ eré rẹ̀ náà máa ń kọ̀ǹtró ọba tí ń kọ̀ǹtró ẹnu lẹ̀ yẹn ọ̀dọ́ rẹ̀ lẹ́sẹ̀ ni òun lẹ́yìn ọ̀tún ìwọ fi tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú rẹ̀ fi ilẹ̀ mọ́ rẹ̀ sọ yìí kó o tẹ ọmọ dájú pọ́lọ̀ náà lọ lọ ni tí gbogbo yín bá ṣe tẹ bá ṣe lọ tẹ bá ṣe lọ àti pòkí ni yín àtẹnubẹ̀rẹ̀ náà wà lọ yín kò síbi tẹ́ padà sí ọ̀dọ̀ aláàánú. ọ̀dọ́ rẹ̀ ní ọ tẹ́ bá wá dé bẹ́ẹ̀ ní yóò wá fún yín ní ìrò gbogbo tẹ́ gbélé ayé ṣe lórí ilẹ̀ ṣe ọlọ́run gbogbo tẹ́ ṣe láyé tẹ́ tí ń gbapẹ̀ lórí ẹ̀yin mùsùlùmí àtàwọn nàṣọ́rá tí wọ́n ní ọ̀nà àwọn ọ̀dọ̀ àwọn nìgbàlá ń àgbẹ̀lẹ́ níbẹ̀ làwọn ni wọ́n nìgbàlá ń bẹ àwọn àlú ẹ̀rí pé oríire ń bẹ lọ́dọ̀ àwọn àwọn mùsùlùmí náà ní pé kí ni ìgbàlá ń bẹ lọ́dọ̀ tàwọn náà àwọn kírísítẹ́nì ń lọ fún lẹ́tùn wọn lọ fún lọ́sí àwọn yahudi náà lọ pé kí ni dé paradise ọba páàdì ọ̀dọ̀ wa ló ṣe kí ni ọ̀dọ̀ wa ló gbà bákan náà láàrin ní súnmọ́ àtúndí bíbí à kálukú náà ń ta ló pé kí ni àwa aláwà lójú ọ̀nà ó rẹ̀ tó ṣe bí díà kan nílẹ̀ mọ́ gbogbo súnà àyẹ̀wò ìdẹ́gẹ́rì lọ́tàkù irun gbà ní ó ti dán ṣòkòtò rẹ̀ ní wọ́lẹ̀ ó kí àwọn ọmọ mí sí lọ èsì lọ tí ìṣèṣì náà ó lè mọ́ rírì kọ̀kí lásìkò yóò sọ pé àwàlì jẹ́ ń nà sí àwàlì jẹ́ ń nà sí òun náà túnmọ̀ sọ pé ẹni tó bá gba ọ̀dọ̀ ọ̀run òun tó òun tọ́ oníṣẹ́nà àwájọ wọ́n jọ ń takora wọn ọlọ́run gbogbo ń tẹ́ takora ní a fún yín nínú nípa rẹ̀ kálukọ́ wa àdìgbò bí o tó àmọ́ wa sọjọ́rọ̀ lọ́wọ́ pé alùsùnà lọ́wà lójú ọ̀nà alùsùnà gidi ni èkèsà alùsùnà ẹlẹ́gbẹ́ o àfọ̀n ní rò pé alùsùnà gidi àwọn náà jẹ́gẹ́ ni àwọn náà lójú ọ̀nà kéèsà àwọn alùsùnà ẹlẹ́gbẹ́ kéèsà àwọn kàwárí jù kéèsà àwọn ètò bá mú oníbíbí àtẹ̀bà sí lójú ọ̀nà kí láwọn ìyẹ̀ wúlò àti kí nílé tó bá mú bíbí àtẹ̀bà ara sí ajẹ́ pé ogún ọdún sẹ́yìn yẹ̀wúlò àti nàbà rẹ̀ gẹ́ni wọ́n ti rà sí náà ìtumọ̀ yẹn ni pé eré ibú ti wọ́n ní gan ó jìnà gan torí ìdí olóyìn ní gbogbo wa ni à ń yapa lóòótọ́ láyé ọlọ́dún bá dàbí kìámọ̀ ẹ fún yín èrò nípa ìyapa yín ní tí kálukú bá dẹ̀ sí níṣẹ́ láyé èjì orí wọ́n tó ṣe bàbá pẹ̀lú èèyàn ó sì mọ̀ pé tó ń ṣe bàbá nílé rí iye sódodo ọlọ́run á sọ fún ọ ó yí wọn náà gẹ́gẹ́ sọ àmọ́ torí pé o ti lẹ́nu ju ẹni tó ń bá fa ọ̀rọ̀ lọ kọ́lá amáṣẹ láàrin sálábí sí sálábí alùsùnà sálùsùnà wọ́n jọ ń fa ọ̀rọ̀ ó sì mọ̀ pé ẹni yẹn ni òdodo ń bẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ torí pé òun lẹ́nu òdodo ó lẹ́nu ẹnu rẹ̀ yìí ọwọ́ àgbèsè gẹ́ni ó fi bò mọ́lẹ̀ inú rẹ̀ wá ń dùn yẹ máa lọ túbá lẹ́yìn pé astagfirullah astagfirullah astagfirullah yẹ máa lọ túbá wọ́n láti mọ̀ pé òun lódodo lọ́wọ́ ó sì mú séèkì ìdájọ́ bí ìdájọ́ ló mú wá ẹnìkan wá lọ́wọ́ dáadáa yóò sì dàrú wọn lọ́wọ́ yóò sì kíni tọ́hún máa sọ pé ah, bó sì ṣe wà ní àdìsí wọ́n ní wọ àdìsí àdìsí yẹn sí wọ́n bá fi máa sókùn iwu mọ̀dé tó fi sọ̀kalẹ̀ ẹgbẹ́ kí ó rárá ẹ padà sílé kí ó bàbá ẹ̀rẹ́ kí ó yẹjú bẹ́ẹ̀ sì ni ẹni yẹn ló lẹ́rìí lọ́wọ́ ó sì mú ẹni ó mú ẹni ẹni tí ò lẹ́rìí lọ́wọ́ mú ẹni tó lẹ́rìí lọ́wọ́ ọlọ́run ní tẹ́ ẹjọ́ fàrà ara yìí tó ọ̀pá túbọ̀ láyé ibn hazmi rahimahullah ó wá tẹ́lẹ̀ kẹjọ ń se fanfa ẹni yìí ó wá mú ọ̀rọ̀ tó takò tí ẹ wá ọba yóò alágbá amẹ́ni yẹn ní bẹ̀rẹ̀ ní gbogbo ibn hazmi ò sí lẹ́rẹ̀ gbogbo àmọ́kọ̀mọ̀ ní múmẹ́ntì yẹn àmọ́ ní ẹnu tó lè gbogbo nílé tọ́rọ̀ rẹ̀ fi jẹ lójú gbogbo àwọn ẹ̀tọ́ wá ń gbọ́n báyìí wọ́n rí pé ó ní kíni òun náà mọ̀ ní mẹ́ǹtì yẹn rò àmọ́ tó yẹ pé ẹ̀mí tẹ́lẹ̀ bá ní tó bá bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ fẹ́ dà ọ̀rọ̀ ẹ̀ka kí lè kú lọ́sí kíni yọ sáà ni àgàtọ́ fi á di pé ọ̀ á di pé ọ̀ á di kíni à yóò mú gbọ́n tó yẹ kíni tí ó fi wọlé ìmọ̀ á sì mi ti ó borí ẹni yẹn níbi fàáfàá yẹn gbogbo ayé sì rí pé ó bàtọ́ wá délé tún wá lọ tó tó yáyẹ̀wò pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ lẹ́ẹ̀kan yẹ sì tún wò bóyá òdòdó sì ń bẹ náà rọ̀ rẹ̀ gbà tí ó rí báyìí ó rí pé òun lòun ń bẹ lérí kátọ̀ ẹnìyẹn ní bẹ lérí òdòdó kí ló ṣe ó sì rẹ́kàn náà àwọn ọmọ kéwò rẹ̀ pé kọ́ lọ sọ fún pé ọ̀rẹ́ kan táwọn ń fà yẹn o òun ló wà lérí òdòdó òun ò sí lérí òdòdó yẹn pé onífàǹfà rẹ̀ ní bẹ lérí òdòdó ẹni wọn nípa tí mẹ́rin tó ti parí dìbéètì ọmọ kí wọ́n ní kílẹ̀ ní kíni ẹmọ́ ìyẹn tó ní ìdìmọ́ náà ó ní tí ìgbà ṣe tí mo ń ṣe lọ́wọ́ tí mẹ́rin tó mo bí sí ibi gẹ́gẹ́ ní báyé kíni ni ìbá lọ sọ́hun àmọ́ tó kí mo bí sí mo gẹ́gẹ́ ní kókó lọ lọ sọ fún pé òun ní gbẹ lórí òdodo èmi ò sí lórí òdodo ní tìtorí pé ẹnu mi mú ju ti ẹ lọ òun ní gẹ́gẹ́ ní mo fi wọ́n ènìyàn ṣogbóṣe ẹ̀ká rínú òun ti tayé yanjú rẹ̀ ọ̀pẹ́kọ́ lọ́wọ́n sọ fún jọ́bi ẹ̀dìyà rẹ̀ kí á mọ̀ pé ẹni ó sì mọ̀ kọ́dà bọ́ ọba mọ̀ tẹ́lẹ̀ tó bá padà mọ̀ ní lóòótọ́ ń bẹnu ẹlòmíì ti sọ pé òun bẹ lójú ọ̀nà kọ́dà ń bẹnu ní bídí àlórí méjèèjì àfà tí ń se gbogbo ẹgbọ́ ó sì ń ṣe gbogbo ẹ̀ kọ̀dá tó kún ìgbẹ̀ lójú ọ̀nà ẹlòmí sì ni ọgọ́rọ̀ wá ní wọ́n máa fáwọn òsì lójú ọ̀nà torí pé ọlọ́run ti dá ẹ̀mí yìí ọlọ́run wọn náà sì wà máa sàwọ́ àhà fàálẹ̀ àmà ha ọ̀tàkùwà àwọn díẹ̀ lẹ́kẹ̀lẹ́ mọ́ nígbà míì tó ṣe pé wọ́n mọ̀ ṣe ìbàjẹ́ wọn sí náà báwọn ṣe bàjẹ́ wọn ló kọ́ ọmọ kọ́dà tẹ́lẹ̀ mi bá rí àwọn tí wọ́n ń kọrin ni ó ti yé àwọn tí ń kọrin nígbà míì mọ̀ pé ìbàjẹ́ làwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn kì í bàjẹ́ làwọn ṣe kò tẹ́lẹ̀ mi ti ń lè wọ́n ó bọ̀ kọ́ wọn sórí akẹ́yọ̀ burú náà ebi fàṣáṣà àti kíní kaná ṣe kíní wọ́n kọrin ànábì sí máa ń se lè gíní ó ní akọrin torí a lè kọ hip hop jọ a lè kọ hip hop àbí gíní àbí ilẹ̀ ọ̀gbìn a lè kọ kọ gbapá burú ni ó sì bẹ̀ fáwọn olórin yẹn wọ́n ní star tí wọ́n ní àsìkò tí wọ́n ní wọ́n ń lò oríire kan ló sún kà wọ́n ẹni bí ń bẹ bẹ́ẹ̀ àwọn olórin náà pẹ̀lú orí búlà wọn ṣe ọ̀gọ̀rọ̀ náà pẹ̀lú búlà ṣe torí pé ẹni tí ó bá ti wọnú nǹkan ni ẹ máa burú rẹ̀ ẹni tó bá ti wọnú rẹ̀ náà gẹ́gẹ́ ni ẹ máa máa burú àtàwọn àfáà tẹ́ntẹ́ lé káàkiri tẹ́rù tẹ́rù rẹ̀ ni wọ́n kọ́nà tó sì gbogbo alẹ́ rẹ̀ àwọn afọ́ gbogbo àyẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ táwọn ìṣẹ́ ni rí wọ́n rẹ̀ gẹ́ni torí wọ́n gba burú táwọn dárò àmẹ́yìn ilẹ̀ yìí ọmọ torí pé ti wọnú ẹ̀ ó ní kan náà àwọn àfọ́ níbi bí àwọn ìṣẹ́sọ́ láìsí ní sí ó gbajúmọ̀ náà nílé kí ń ó wá kan náà wájú sọ́nà ìjọ kan ó wá pè ní wa ní ayé náà ni ní àwọn àgbègbè ayé náà tẹ́lẹ̀ ó wá ẹni ẹ fẹ́ gbà ni ó wá ní ìbẹ́ mi tí ń yìí ó dáa púpọ̀ àdúrà tí ń yìí dáa tẹ́ bá tẹ́lọ́bà múnà ẹni tí bá sọ̀rọ̀ yí o bí ipò ọmọ kí ó lápẹ̀ sí o ọmọ kékeré sì tún ní o ọwá ní ẹnu yìí èyíkẹ́yìn ní sábà fún ìyàn ló ṣe gíní òun ló dá sábà fún mi sí ẹni pé òun gẹ́nà mọ̀ pé olúṣòwò ní sí bá sọ̀rọ̀ òun náà mọ̀ pé àwọn ní orí ìdèlè mọ́ sì ní pé ẹnu tí wọ́n èyí àwọn èyí yẹn àwọn tó súnmọ́ lọ́wọ́ ni fún mi wọ́n ní ọ̀kà burú láwọn sí tó máa jẹ̀bí máìkì lọ́wọ́ táwọn sí gẹ́ni wọ́n tàbí orísúnà ẹ̀wà lórísúnà orísúnà kan sáwọn orísúnà kan àbíwá sọmọ pé yóò gbọ̀nà mú ọ̀wẹ́rẹ́ torí ẹ̀ ni pé gbogbo ìyá pẹ̀lú tá à ń se láàrin ara wa yìí ọlọ́dún bá بما كنتم فيه تختلفون ọlọ́run òun wà sí òun wà fún yín ní ìròyìn kankan náà kọlọ̀ bá ṣùgbọ́n àwọn tààlà tó bá bá dàlẹ̀ kìí àmà náà ọlọ́jà gbọ́rù dáadáa mọ́jà sínú àwọn tí ó mọ̀ sí fanfà lérí ìbàjẹ́ ọlá tóbi ọlọ́run bá ẹnìkan sọ̀rọ̀ kan láìpẹ́ níbi wá sí kan ọ̀rọ̀ yóò mú o ọ̀rọ̀ bàjẹ́ ni wọ́n sì fanfà ní ọwọ̀ kan ẹlẹ́gbẹ́ ni wọn ó ti yé nìsìn pé ẹmú bá wọn sí àwọn dẹ̀fẹ́ kábẹ́ ẹlẹ́gbẹ́ sí ẹni wọ́n sọ pé àtàwà táà ń takọ̀ ẹlẹ́gbẹ́ táà sí láàní àwọn àtàwà táà ní àbá wọn sí àtẹ̀yìntẹ́ ní káwọn bá wa sí ó yí gbogbo agbègbè alùsùnmọ̀ ni wa ọ̀nà táà kàn fẹ́ gbà láti ta báwọn ẹlẹ́gbẹ́ yìí sí

àwọn táwọn sọ pé káwọn mọ̀bọ̀ ní bíbí àṣe àyíkí ọ̀sọ̀ pé káwọn mọ̀bọ̀ ní bíbí àtàwọn táwọn ní ẹjá bá wọn ṣe pẹ̀lú dáadáa tí ń rí kíni tí mẹ́rẹ́ ara káwọn jọ máa ṣe ìjọba rẹ̀ ti dá àwọn sọ fún wọn ẹlọ́rọ̀ àwọn dáa gẹ́gẹ́ ni pé àwọn onímọ̀ kan oníṣó ìrànlẹ̀ àlèmán wọ́n béèrè lọ́wọ́ àwọn onímọ̀ méjì kan ipe mọ́ hukumu tààrí kìsọ̀láàt kí ni ìdájọ́ ẹni tó lè sílẹ̀ onígbà àkọ́wà dáhùn pé ó ní hókùnmù owó kàfèrò ó ní ìdájọ́ ẹni tó gbòdì jù sílẹ̀ gbégé ni gẹ̀fẹ̀rí ni òun náà ti wá mọ́ ẹ̀ ó ní in tó sì sọ yẹn ni ọ̀rọ̀ ànábì ni ànábì ni bẹ́kẹ́ ni aláàdù bẹ́yìn náà wà bẹ́yìn náà hún ọmọntara ka ayẹ́pẹ́ tó bá gbọ́rọ̀ jù sílẹ̀ kí lápè ìfèrí ni ó ní ọtún wá lọ sọ́dọ̀ ẹni nínú kejì wọ́n wá bè lọ́dọ̀ rẹ̀ pé kí ni ìdájọ́ ẹni tó bá gbọ́rọ̀ jù sílẹ̀ ó ní ìdájọ́ rẹ̀ ni pé àǹtá kódà yàdé yìí ìlú masjid ìlú masjid kó mú ọwọ́ rẹ̀ kó tó kí ká mú lọ mọ́síláṣí òun ní gẹ́ni òun là náà bí se olùgbogbo ìgbogbo ọgá náà gbàtí ní gbogbo ìgbèrè ọdún bá ti gbọ́nà jùzú rẹ̀ ni dáwà rẹ̀ ti parí láàrin gẹ́ni láàrin ọdún kan ọgbẹ́ni sílẹ̀ ti gẹ̀fẹ̀ rí ni oníṣò ànábì wa ní sí ẹni sẹ́rí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ lábẹ́ ọ̀rọ̀ ni ẹlòmí ọ̀rọ̀ gbọ́ yí lọ síbi pé in tó sọ ipé ìdájọ́ rẹ̀ ní kámọ́lá mọ́tíláṣí òun náà ní kíni òun lòdòdò kì í sí òun lòdòdò ìsọkúsọ ni ìyá pẹ́ẹ́nu tó wọ́n sì yẹ ẹnìkan ń bẹ lórí ìrúbẹ̀ nìkan ní kíni ń bẹ lórí ìbàjẹ́ ìwọ tó ní lọ́wọ́ rẹ pé ẹni tó bá fi ọ̀rọ̀ sílẹ̀ tí òkè tó ní kéfèé rí ni àtẹni tó ní pé tó bá fi ọ̀rọ̀ sílẹ̀ tí ò kì í tán ní pé áfà lọ́mọ lásìkọ́rọ̀ kí òun náà ni káàdì lájọ rẹ̀ síréètì ẹ́ ẹ̀ gbọ́ ẹ tó ní kéfì nínú ìyàwó rẹ̀ síréètì torí pé ìdájọ́ ni wọ́n béèrè ìdájọ́ ni wọ́n béèrè wọn ò béèrè pé kí ni ká ṣe fún ọ ẹ̀bẹ̀ ìbọ́lá kí ni ìdájọ́ rẹ̀ ìjọlẹ̀ rẹ̀ sílẹ̀ anábì sọ mọ̀kọ́mù ta níbi bẹ̀ àyíbí tá wà ń bẹ̀yẹ ni pé àwọn dókè ni kí ni ìdájú ẹni tó bá gbèrò sílẹ̀ tí òkè àdà ti sọ fún ó ti gbọ́ àrùn síwájú tẹ́lẹ̀ rẹ̀ kó tó di gbogbo òkè wọ́n ní àárín kòkí náà nù ẹ̀yà àtọ̀mù lọ́mọ fúláṣí náà ni ọ̀dà wọn takúmọ̀ lọ́wọ́ kọ́ kí lọ́kọ̀ ràwí tó bá takúmọ̀ lọ́wọ́ kọ́ ẹni tí wọ́n ní pé gé fèrè ní gbogbo òjò sílẹ̀ sípò ti gbọ́ pé wà sí pé kí ọmọ kírun tẹ́lẹ̀ ọgbà àbí ọ̀bọ̀ kí àrẹ́bẹ̀ ti gbọ́dọ̀ gbogbo tó bá gbé òkú sílẹ̀ kìfẹ́ rí ni ó ti gbọ́ síwájú tẹ́lẹ̀ pé mo lórí rẹ̀ kọ̀ tẹ̀lé náà ni tẹ́ máa bèèrè dájọ́ ní tọ́wá ní pé ẹ̀tọ́ mo lọ mọ́tíláṣí náà ni ọ̀dà tẹ́bá tó mú lọ náà kọ́ rọ́bù tó kéré pé mi lọ kí lẹ́ padà pé àjẹsí pé ní ọ̀rọ̀ yẹn ni bí gbàtẹ́ ẹ̀rí dànkarú lẹ́yìn lójú ni ìpìlẹ̀ ní ká sàlàyé àmọ́ àyè ibi tá a wà yẹn kì í sọ̀rọ̀ àyànà yíra níbi ìta níbi ní kí ni ìdájọ́ kò wá túmọ̀ sí pé a ti wá lo ìdájọ́ yẹn nínú ẹni yẹn rẹ pàtó ọ̀tọ̀ ní ìdájọ́ gbogbogbò al-hukmul aam òsìn ọ̀tọ̀ kì í kí ni al-hukmul muayyan ìdájọ́ gbogbogbò ni pé ẹni tó bá gbé ìròyìn sílẹ̀ ju kìfìrí ni ó wá kú bá sì ní bá ọlọ́dọọdọ lò ìwọ ò fún wa ní ẹ̀rí tọ́ sọ yẹn ẹ̀rí tá a mà ní pé téèyàn bá bẹ̀rẹ̀ jù sílẹ̀ kẹfẹ́ rí ni àmọ́ ẹ̀ mú lọ́mọ ńlá síbi lẹ́rí rẹ wà wàláì kò lẹ́rìí kò ní ẹ̀rí so ìgbélábẹ́ wò ni pé ìgbélábẹ́ mú bí ọ̀rọ̀ yẹn ni pé ẹni yẹn fẹ́ fi ọ̀rọ̀ igbé tiẹ̀ wọlé pé àwọn onígbédé àtàwọn ń bá lónìí tẹ́yìn bá ní oníbíjì àríwọ̀n oníkẹ́ríkà ni wọ́n wọ́n ṣe kíní ó ti pé ẹ̀ ní bá wọn ṣe àwa ni awa si rò pé ẹgbẹ́ yìí lẹ́yìn ní báwọn àwọn náà gbà wọn lójú bí àbá àwọn ọmọ bá wọn sí àwọn sì ti bẹ̀rẹ̀ sí kíni wọn kó fáírọ́ọ̀sì àmọ́ bàbá àwọn ní kó fáírọ́ọ̀sì wọn sì kó bí wọn sì kó wọn kó sáwọn yẹn lọ́pọlọ. wọn ní àyà yìí ní ní pé lọ́wọ́ máa dé sálẹ̀ rẹ̀ ọlọ́run tàbá sọ́ra fún yẹ̀wò ní tàbá rú bí bídíà náà ń kọ́ síkọ̀ ẹ̀ká sọ́ra fún ẹ̀ká sọ́ra fún torí ní bàjẹ́ ni ẹ̀yin wá àwọn kan wá ń takò wọ́n pé ẹ mọ́ bá wọn sí ẹ̀yin wá ní pé ẹ̀yin ọmọ bá wọn sí ẹ̀mọ̀dé kó tí wọn ni ọwọ́ fẹ́ fi ọ̀rọ̀ ìdájọ́ tárìkù sọ́láàtì ọwọ́ fi gbé yẹn wọlé no àṣì kàkà náà tí ọ̀nà bá dé oníṣúlẹ̀ ọ̀nà tó ń rìn ọ̀nà tó ń rìn ọ̀nà burúkú ni torí bí kò sẹ́ni tó ní ká máa jòkó tí ó ní kíni oníbi díà àbíkàgbẹ́ máa ṣe kò sí ẹ̀rí ẹ̀ gbogbo ẹ̀rí tó wà ọ́tàkùn rí ọ́tàkùn rí kọ́lọ́kọ́ mọ́sá sí wa lẹ́ni ẹ̀rí eré tààsọ̀ yìí nìkan mọ́sá fi sínú òṣùwọ̀n sẹ́rí wa subhanakallahu mu abiy amidike aṣadọ́lá ilá ilá ń ta sọ́kùn kan sí ilé. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه àgbẹ̀mọ̀ràn tí ó ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìlú ní ìrọ̀rùn àgbẹ̀mọ̀ wa kí àkójọ pé lórí ti ní ìgbà àwọn ọ̀sáàdá láti gba àgbẹ̀mọ̀ wa fáwọn àti

ìmọ̀ afárù yẹn o so gbogbo bá ti rí ẹ̀lẹ̀ mọ̀ wá kí wọ́n gbogbo wọn fẹ́ báwọn ni kò nítumọ̀ ó lè sẹlẹ̀ bẹ́ẹ̀ náà bóyá fẹ́ ọkọ̀ eré tó fẹ́ sí kíni tó fẹ́ ó tó pọ̀ láìkẹ̀ náà ni ń nígbà fẹ́ pé èèyàn mẹ́ ẹnìkan ni ọlọ́kọ̀ mẹ́rin fatima ọmọ ọkọ yusuf jẹ́ kókò ilé ọkọ rẹ̀ èmi mẹ́ta lọ́pàdé pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ ẹ̀mí rò pé mẹ́pàdé pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ àwọn ọ̀dọ́ kan àti àgbàlagbà méjì muawiya ọfẹ́fẹ́ ẹ̀ abuja ọfẹ́fẹ́ òsàbọ̀ ọmọ sí ìdíbẹ̀rẹ̀ gíní ṣé bàbá mi ta kó àdéhùn yẹn nìkan bá fẹ́ ẹnu ọdún ọ̀kadà kọ́kàlẹ̀ orúkọ ẹnu bí lọ́dún ṣe kíni kọ́tọ́ ní taasi ni torí pé ìyàwó tẹ́nìkan kọ́ ẹ ni ẹnu ló ṣe kíni yóò torí ẹ̀fẹ́ kú. màdá anábì kọ àti zayidu kọ zainab anábì ṣe kíni anábì fẹ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́wọ̀n bàálà pẹ̀lú àṣẹ ọlọ́wọ̀n bàálà so ìyẹn ó lè ṣẹlẹ̀ àmọ́ ẹ̀mí ọmọ ò ìgbọ́rí so wọ́lọ́ta aláàrá náà ẹ́ kálùmọ̀ nípa báìbù ìpìlẹ̀ ni pé a ní ìdí ẹ̀ a ní ìdí ẹ̀ ẹ̀sìn wa tíra àti wa ó ti tọ́ wa láti mú nímọ̀ parẹ̀ islam ò sì gbà wá láàyè rẹ̀ nípìlẹ̀ bẹ́ẹ̀ òun lọ́pàá wọ́n yẹ pé jẹ́ tí ó mọ̀rún mú wọ́n kan lọ́wọ́ nínú tààrọ́tù anábì obìnú anábì sọ fún pé laukana musa ayá máa wàṣẹ àwọ̀ ilẹ̀ ti báyìí sí musa gaba ń bẹ láyé ni kò sí tí ó ṣe jùgbó kí n lọ jùkọ́ tẹ̀lé òun anábì lọ kí lè wá tí tí àárín wá lọ́wọ́ rẹ̀ kí lọ́wọ́ fi ṣe ṣe ń tàn sọ yí báyìí ìpìlẹ̀ ni pé àní ìdí ẹ̀ àmọ́ tá a bá fẹ́ kọ́ tàbí ẹ̀fẹ́ mọ̀ mọ́jẹ̀mọ́bì ẹgbẹ́ bá àpá àti sọ ìdáàbá àsìkò yìí sọ ni pé ẹni tó bẹ́ kọ́ báíbù ni ó gbọ́dọ̀ ti jẹ́ ilé mímọ̀ tó dájú níbi ọ̀rọ̀ alkùránì àti àdísà náà muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ onímọ̀ tó dájú ẹ̀hẹ́n tó bá wá mọ báíbù sí ń gbà wọn kò sí problem kò sí problem rárá torí pé àwọn eléyìí ti gáìdì ẹ̀ kò ní jó sí ìnà mẹ́ọ̀ kò wá tó túmọ̀ sí pé yóò fi dáwà rẹ̀ yóò bí ìṣẹ̀ lérí pé kọ́mọ sí ní kí lẹ́mọ̀ ń ṣe cooperative kò jẹ́ yóò bí ìṣẹ̀ lérí ẹ̀ náà a need láti base dáwà àfi tó bá jáwá lẹ́kọ̀ọ̀kan láà máa lò nígbàtí wọ́n base dáwà ilé ní cooperative kó lẹ́ bá káàkiri àìmọye ọ̀rẹ́ sí mẹ́rin tó rẹ́gẹ́ pẹ́rẹ́ sí gẹ́ni kẹ́kọ́ àwọn èèyàn ojoojúmọ́ náà bẹ́rù lọ́wọ́ lọ sọ́ọ̀dì lójoojúmọ́ wọn lọ́wọ́ kó sábárí ẹ̀ẹ́gẹ́ bẹ́rẹ̀ kí ó kírun mú ó kírun ni, kíni nínú ìjọ ṣàpá kíní kan wọn lọ́wọ́ há sórí àwọn nǹkan mí bẹ tó jẹ́ òfin ẹ̀sìn tó ṣe kíni tó pàtàkì òòrì há sórí tó bá sì ní nǹkan ọ̀yẹ̀wọ̀ ní ìsìláàmù ní àwọn kan ní pé wọ́n bá kó wọn wọ ẹlòmíì kó wọn wọ ànábì ò lo ìjọ́wọ̀n eré kẹta ẹsẹ̀ kẹwàá kó tó di kó sọ àwọn yẹ̀rúdì fi kéde bí mùsùlùmí àbíbẹ̀kọ́ ni ànábì ò lò so fi ọ̀rọ̀ náà wọ́n bá fi pè wọ́n àwọn nǹkan bẹ nínú ọ̀rọ̀ àkídà fẹ́ tẹ́ ẹ̀mọ̀ tẹ́ gbogbo àwọn tẹ́ ń se kí ni àkídà fẹ́ wọn kí ni ó kéré. Okay sẹ́kọ̀lọ́jì gbogbo tẹ́ màá sọ lójoojúmọ́ ọ̀rọ̀ báìbù kìnnìkan lẹ́ màá sọ lójoojúmọ́ ọ̀rọ̀ ìsìláàmù da ìsìláàmù ọ̀dà àwọn mùsùlùmí gẹ́ mẹ́lẹ̀ tó yẹ pé ẹ̀sìn wọn ti jo pẹ́ẹ́ tí wọ́n rí sí ẹ̀rọ láyé yẹn sí fún wọn ìwọ́n mú òní kú túbẹ̀ pátipàti ni kí ló pé àmọ́ tẹ́yẹ̀ ni fún pé ẹ̀kọ̀ọ̀kan tẹ́yẹ̀ bá nídìí ẹ̀kọ́ zaid ọmọ thabit àbí thabit na zaid bin thabit ó ní kọlọ kọ́ taurat bàtọ́ dẹ̀ madina ó ní kọlọ kọ́ kí òun ó lè ti bẹ̀ mọ́ pé tẹ́lẹ́fẹ́ bá wọn sọ̀rọ̀ àbí ìyàn kan ó mọ̀wé àparọ́ kún ó lè mọ tí ń bẹnu tíra wọn ó sì lọ́wọ́ kọ́ láàrin ọjọ́ díẹ̀ lòun fi ṣe kẹ́ni lòun fi háà sórí kódà tó dijọ́ yẹn ni ó ti mọ àyà kùránì dáadáa kánábí ó tó dé ó ti mọ àwọn àyà kùránì dáadáa ó ti gbọ́n pa ànábì ó ti ka àwọn nǹkan tó pọ̀ àbúrò àbí tuntun wá rí pé ọ̀dọ́ tó nímọ̀ ni ànábì ní kọ́sẹ̀ kẹrin kọlọ̀kọ́ kìnìyàn ní ti torí pé kánábí ó lè fi máa táwọn kìíní bá bẹ́ẹ̀ mọ́ ànábì lójú nínú tíra àwọn kánábì ò lè máa lò láti fi sọ pé inú kò rí báyìí báyìí ló ṣe rí so orí ìdí eléyìí ni pé a ní ìdí ẹ ẹni tó bá wá fẹ́ kọ́ ní kó jẹ́ pẹ̀lú tó ti nímọ̀ lójú méjèèjì ìgbà yẹn ni a tó ní ìdí ẹ wọ́n Ah, ẹ máa ní mùsùlùmí ni mi sẹ́lẹ̀gbẹ́rún mímu mùsùlùmí ni sẹ́lẹ́gbẹ́ ni ní sẹ́lẹ́gbẹ́ so tó bá ní àrùsùn náà náà nìyẹn lọ́tọ̀ gbogbo ní mùsùlùmí ó ti yé a máa pàdé mùsùlùmí àwọn kan náà jẹ́ yẹ̀wò nínà àbí tó ká máa fi àrí mùsùlùmí ní sẹ́lẹ́gbẹ́ ni wá ní ẹlẹ́gbẹ́ kọ so láàárín àwọn mùsùlùmí náà ni àwọn yẹn ń wọn ní mẹ́rìkà sí àwọn ẹgbẹ́ra wọn ní tìjáni eh, wọ́n sì gbẹ́ra wọn ní kọ̀dìrí ayẹ́kọ̀rì alùkọ̀dìrí àwọn gbẹ́ra wọn bẹ́ẹ̀ kọ̀dìrí lòun wọn jẹ́ wọn òpẹ́ra wọn ẹlẹ́gbẹ́ náà ni wọ́n àwọn òpẹ́ra wọn lẹ́gẹ́ni so tí sára bá pé tó bá pẹ̀rẹ̀ ní sára fí ni àbí àlùsùn náà kò túnmọ̀ sí pẹ́lẹ́gbẹ́ ni orúkọ mi orí ọrọ̀ kọ́lá ní ìtàn àṣẹ lèèyàn fi ń dẹlẹ́gbẹ́ العبرة بالمعاني وبالحقائق لا بالمسميات ìta nídìí òun ni túmọ̀ tí ìtẹ́ǹsì kó sínú àti pàtíkàrà tẹ́ǹsì gẹ̀gẹ̀ tó ní tẹ́ǹsì gẹ̀gẹ̀ tó kó sínú òun la nídìí kí é sorúkọ tẹ́ǹjẹ́ gbogbo àmì sáláfí lọ pẹ̀lú àmì ẹlẹ́gbẹ̀rẹ̀ sáláfí yẹ sáláfí káláfí tó tó sí ó sì pẹ̀lú ẹni gẹ́ni sáláfí gbọ́dọ̀ tí mo sọ yìí tó dẹ́ ọ̀pọ̀ sálábí òfin èdè ẹlẹ́gbẹ́ ni ọ́ in tó ń se ní ọ́ di ẹlẹ́gbẹ́ èmi sálábí ni mi wáwù yẹn kìrì lẹ́lẹ́gbẹ́ wọ́n sì wùmí òkè èmi sẹlẹ́gbẹ́ ọlọ́run sì ní se níbẹ̀ sọkátó lè kò kí yẹn jẹ́ ẹlẹ́gbẹ́ in ti máa ń se láti ni bó tẹ̀ yẹ sí pé ní tabakara wo náà ní ni pé àwọn mùsùlùmí gẹ́gẹ́ rárẹ̀ ẹlẹ́gbẹ́ ni wá àwọn ẹlẹgbẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni wá tabatu wa ń dáyàn pé pé ẹlẹgbẹ́ ni ajẹpọ ti kúrò ní ẹlẹgbẹ́ tọlọ́run ó ti di ẹlẹgbẹ́ kí ni ẹlẹgbẹ́ ti ṣe torí pé ọlọ́run ní àlà ìnà ìsìbàláyé ọmọ ìmùfìlẹhùn ọlọ́run tí wọn jẹ àwọn ìsìbù tọlọ́run àwọn ẹgbẹ́ tọlọ́run àwọn ẹlẹgbẹ́ kí àwọn ni wọn jèrè àmọ́ àwọn ìsìbù míì tí wọ́n jẹ́ tẹ̀sù ó ti lọ́lọ́ ní kúrò lọ isbin bímọ́ àlàbẹ́yí fàrẹ̀hùn ó bá àwọn ẹgbẹ́ tí ó ń gbé mẹ́jọ ẹgbẹ́ burúkú nù ẹgbẹ́ òṣìnà so gbogbo ara ẹlẹgbẹ́ ni wá tẹ́lẹ̀ náà mùsùlùmí sí àwọn yahudi ẹlẹgbẹ́ ni wá láàrin mùsùlùmí mùsùlùmí tó wá dé déédé ẹlẹgbẹ́ ni èyí tí ó sì dé kí ni ẹlẹgbẹ́ lòun náà àmọ́ ti fẹ́ kẹlẹ̀kẹlẹ̀ dákọ̀ ẹlẹgbẹ́ ẹ̀tọ́ méjì lórí lílàṣọ torí àwọn tá a lórí lílà ní ilẹ̀ pẹ̀lú alẹ́lẹ́gbẹ́ kan ààrẹ jì ẹ̀gbọ́ àní ilẹ̀ pẹ̀lú alẹ́ a máa ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ tó amẹ́lẹ́gbẹ́ tó wá ẹlẹ́gbẹ́ tọ́lọ̀ torí pé tọ́lọ̀ ń bá ní ká ṣe là ń ṣe a ṣe tọ́lọ̀ ní a máa ṣe ń dáhùn níbi ìfi wáyé lórí làzẹ́gẹ́ni là ń ṣe àwọn oníníkà ìṣẹ̀lẹ̀ tó máa pẹ̀lú àwọn ká ẹni tí ọba ṣe nǹkan míì òun láàdá táàgì lẹ́gbẹ̀ẹ́ tí wù láìkẹ̀lẹ̀ ahsan wọ́lá fún wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ ni àwọn èyí ni ahsan àwọn tí wọ́n kójọ lórí aburú tẹ́ pé ọ̀tọ̀ ní pàtì lé ọ̀tọ̀ ní pàtì lé ọ̀tọ̀ ní pàtì lé tó yẹ sálàfí ni wá àìsẹ̀lẹ́gbẹ̀rú tí wọ́n yẹn ẹlẹ́gbẹ̀tọ́lọ́ ni wá ẹgbẹ́ pé sálàfí ni kọ̀dẹ̀ túmọ̀ sí pé ẹ̀ ń fọra yín mọ́ kò tí wọ́n gbé gíní kí wọ́n tó lè fẹ́ mú ilẹ̀ òun náà pé ọlọ́run wọ̀ láti sẹ́ kú pé àǹfóṣàkùn wọ́n lè fẹ́ mú yín kò túmọ̀ sí pé ń fọ́ra yín mọ́ o ọtí yẹrí sí ẹni tó bá ń fọ́ra ẹ̀ mọ́ tí ń pèrè ní kíní kan tí fi ń ṣe fáàrí òun ni àyà yẹn bá rí oríkèlè àyà yẹn bá rí kọ́lá ìgbà mi tó bá sópin ara ní nǹkan tó dáa ni tó bá yẹ kó o fi ṣe fáàrí ni tí asf bẹ́ẹ̀ kó o fi ṣe fáàrí ni òtún jẹ́ kíni rẹ̀ òkú báyé náà àmọ́ pèrè ní pé ẹni tí máa ń pèrè ní kíní kan tí fi ń se fáàrí òun láàyàn báyé kò bẹ́ni tí ń sọ lásán rí torí pé àdẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ó fi àwọn àìmọye ìròyìn ó fi kíra rẹ̀ ó ti yẹ sísun túmọ̀ ìgbégẹ́ni àdẹ́bì ní ana sayyid waladi bani ana sayyid ana sayyid waladi adam yawm al-qiyamah la fakhara ana sayyid waladi adam yawm al-qiyamah la fakhara èmi tẹ́ rí yìí o olórí ni mo jẹ́ fún àwọn ọmọ ádámà fún ọmọ àwọn ọmọ ádámà pé àwòládì lọ́jọ́ ìgbìdà kìyàmà láìsí ti fáàrí anábì ọ̀fọ̀ rẹ̀ máa bí ọ̀fọ̀ rẹ̀ ó yẹrẹ àbí òyìn rẹ̀ ó yẹrẹ àbí òyìn rẹ̀ ó yẹrẹ ẹ̀nà ó yẹrẹ ẹ̀nà abdullahi kánú àwọn àbádéyà eh, abdullahi ọmọ masoud náà ó ní kò sí ìkẹkẹ nínú ayọ̀ kùránì àfi kó wọn àbúláwọ̀ àwọn masóòdì ọmọ ayà yẹn kó wọ́n sì mọ̀ nítorí sọ̀kalẹ̀ kó wọ́n sì mọ̀ àwọn tó torí ẹ̀ sọ̀kalẹ̀ ó yẹ rẹ̀ àbúrò yẹn rẹ̀ ọba wí wọ́n ti yé tó yẹ kó ọba fi sí fáàrí nǹkan ló bí nǹkan àwọn èèyàn ni wọ́n fa tó fi sọ̀rọ̀ yẹn àbọ̀wọ̀ yẹn níbi kan sọ níbẹ̀ kò túmọ̀ sí pé lójú ni ana salafi ana athari arọ́bì sí yàtọ̀ láàrin ẹni tí ń pẹ̀lẹ̀ ní gẹ́ni tí ń pẹ̀lẹ̀ ní khariji àbí tí ń pẹ̀lẹ̀ ní gẹ́ni ash'ari àbí tí ń pẹ̀lẹ̀ ní mú gẹ́ni mu'tazili àbí tí ń pẹ̀lẹ̀ ní markazi àbí markazi ni wọ́n ọlọ́run ní jẹ́ markazi. kọ́lá kí ní ánà àárọ̀ bí ó pè mí kí lọ́gbé kíni kíni kíni ánà marikasi ọlọ́run èyí sì ní jẹ́ àdábí ìní ánà àdábí àwọn kan náà ń fi ìhun sọ yẹn náà èyí wọn gbogbo ìyẹra nígbà tó ń pèrè ní ánà àdábí àwọn akọrẹ ní ánà sáráfí ọwá náà yẹra wa sori Azul. Azul. Azul. Azul.